tipa rẹ ka tó lè kó owó nílẹ̀ ẹ kówó yín wá ẹ wá gba tuntun a sì kówó débẹ̀ tán wọn ò sì fún wa lówó wa mọ́ ah mo ní rárá Buhari kọ́ ọlọ́run ni ọlọ́run ni jẹ́jẹ́ la jòkó là ń ná tọrọ kọ́bọ̀ wa ẹ sì lè fẹ́ pààrọ̀ rẹ̀ ẹ máa kówó yín bọ̀ a sáré kó lọ. ká wá gba owó wa tá a kó lọ padà ó wá dẹni ẹ̀ wá ń sẹ́wọ́lé alọ́ two thousand lálẹ́ fún yín o ó dáa kò sí lónìí o láìsí rí ń gbà ṣe ẹni tó lè ṣe báwọn ò sí ọlọ́run nìkan ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run nípa rẹ̀ ká òṣìṣẹ́ mọ́tàmílàmù ọlọ́run nìkan nípa ẹ̀ ká kò sẹ́ni típa lè ka lọ jẹ́ egbò mímọ́ tó bá wà lórí pé ẹnìkan ní disturb ẹ ọ ní dọ́dọ̀ ọlọ́run tó ikú àfi kó gbà pé ọlọ́run ni tó bá ti gbé kinní kan dé kọ́sà àmọ́ ọlọ́run lábẹ́ rẹ̀ wá sinmi sọrí pé ó kárí nísìn gbogbo ẹni tó láhùn náà tí ò fẹ́ náwó ó ní ò sí cash njọ tẹlomi ti ń wá mọ́lùdí kò fi five hundred ilẹ̀ rí ó rí ibi sásí lọ́dún ni kò sí cash ni kò sí cash ni ẹni tí ò fẹ́ fún ìyàwó rẹ̀ lówó bẹ̀ kò sí cash ni so kálukú rí bíi sásí sọrí pé ń ti ń lọ díẹ̀díẹ̀ wọ́n ti ní àná náwó tuntun wọ́n ti ní àmọ́ nẹ́tà àtijọ́ ó fẹ́ tán tí káàsì ó dé ìwọ máa lọ mọ̀ pé ń ti ń ṣe ọ̀nsẹ̀ lòmíì lọ́ọ̀ fi ní sunkún jù níjọ́ títí ẹ̀ bá dé ní tí wọ́n ń pèlè gbò mí mọ́nu ẹlẹ́ẹ̀kejì wàwárà kì sọ́bùr lọ jẹ́ ìwé sùúrù ẹni tí ò bá fi sùúrù lu ayé ọ̀ sáré kọjá abọ́ ọtí mọ́ ọ sì ní ní nǹkan kan yàtọ̀ sí ntọ́lọ̀ nǹkan mọ́ ọ lọ ṣe sùúrù oríṣiríṣi bus stop ló wà láyé bus stop oríṣiríṣi ni dé n fi tàwa láàfà kí n fi ṣe masal ẹ dákun ẹ má bínú gbogbo ẹ̀yin àfà oríṣiríṣi bus stop lèyàn máa já sí ọkọ̀ bẹ̀rẹ̀ bus stop kan ọmọ ọ̀rọ̀ máa kéwú àwọn òbí ò ní sanwó bus stop kan nu mójútó máa kọ́ lọ tó bá tún yá ọ̀ tún padà bọ́ sí bus stop kan wọ́n máa parí kéwú wọn ò ní ṣe wòlímọ̀ mójútó máa kọ́ lọ tó bá tún yà bọ́ sí bus stop kan èrò pọ̀ mi wòlíì mọ̀ ní rówó kà lálẹ́ ọ́fíìsì sàgbèsè máìkì sàgbèsè kínní kan máa bá a lọ tó bá yá fúnra mi yóò kọ̀m̀bẹ́sẹ̀ tiẹ̀ ọ̀ọ́ni lọ́mọ kéwù kì í sọ ọmọ lọ́ọ́ dà mí lórí kọ́lọ́hún tó sẹ́ńtọ́ ń fẹ́ stage ni àwa ti ṣe wáàsí tí ò lówó kankan rí àìṣe jálàbí tí ò ní kọ́bọ̀ rí àtikú mọ́tò tí ò lépo rí ọlọ́run dé lónìí nínú ilé mi lèmi ń jòkó tí ń ṣe wáàsí ìṣẹ́jú méjì tí mo sì ń gba mílíọ̀nù ní lónìí báyìí kì í ṣe pé mò ń travel n kẹ́jọ̀kọ́ nulẹ̀ wọ́n sì ní ẹ bá sọ̀rọ̀ lórí tọ́pìkì báyìí ṣẹ́jú márùn wọ́n sì fún mi lówó tótótó owó gidi èmi náà mo ti lọ kan rí tá a fi máì tá a fi fóònù lẹ̀ sílé epo pé bọ́lọ̀n bá ní ata àwa gbà a sì darí dé ata wọn ní mu e, fóònù dání tó bá dọ̀là àwa gbà á àròwó ńjọ́ kejì jọ́ kẹrin la tó rówó san èló lowó náà ńjọ́ náà one five àṣàm tóbi rọ bìlì káàbà àwa ní lónìí lọ jẹ́wé sùúrù tó o bá fi sùúrù sáyé ọ̀ sáré kọjá àlà ọ̀ ní láyé ọ̀ sì ní lọ́rùn stages láyé ọmọ sí ṣọ́ọ̀bù èrò máa ń wá ó wá kú kó tún wọ gbèsè wọ́n máa yá ọ lọ́wọ́ ọ̀ sì tún rírí tó ń fẹ́ stage ni tó o bá ṣe sùúrù ọ̀ padà kú òun bẹ́ẹ̀ tó o bá kánjú jù ọ̀ ní débi ọ̀ lọ ọ̀ sì ní sẹ́kù nínú ọlọ́run lọ jẹ́wé sùúrù ẹ lọ jẹ́wé sùúrù ẹlẹ́kẹta wàásìrì tàwádùn yìí ẹ lọ jẹ́ èso tẹríba ẹni tí ò bá ní tẹríba kò ní jẹ́yàn níjọ́ téèyàn bá jẹ́yàn tán tó dọkùnrin ọlọ́run ọjọ́ náà ní tẹríba rẹ̀ pọ̀ tọrọ mọ̀ rí pé bọ́ọ̀sì tóun ìṣeéṣe kẹlòmíì ó jù bẹ́ẹ̀ lọ ọ wá ní rírà rẹ mọ ọlọ́run lọ́ọ́ máa rí ọ máa kúnlẹ̀ fún tajá tẹran ẹ̀yin alùfẹ́ ọmọ ṣe Ibrahim ọmọ Sheikh Tijani níjó onígbéraga dára wa tó pọ̀ tó báyìí ṣebí ládàbí wọ́n fi pilẹ̀ fẹ́yìnlá èyí ṣe tí kálukú ò mọ̀ wọn rẹ̀ sáàwá mẹni àjùlọ ṣé wọn náà mẹni tó ṣàgbà rẹ̀ sọ́tà bá ti wá dágbo gbogbo wa ti wá dàbá kan kò wá sẹ́ni tó lè dìde ń níbi tá a jòkó sí tí wàá bá dìde tẹ́ máa ń bọ̀ tí gbogbo wa bá dìde ìwọ́n ń ronú ẹ̀mí mi ọ̀rọ̀ tí mò ń rò ni mò ń sọ yìí pé ẹni tí ò bá dìde ní àyín nísìnyí alábòsí ni torí àga tó fi jòkó ń bàbá ló gbà ọ̀dọ̀ bàbá lọ wà ní àyín ẹni ó pè á ló nàró ọ̀sẹ̀ lè má dìde fún un kódà bọ́ délé yín tó ní dìde mọ́ ọ́ dìde ta lẹ́yìn kódà bínú ń bí ọ ọ́ dìde ta lẹ́yìn bàbá ló lágbo èyí àṣírí tẹ̀wádò ẹ̀ ìtí mo sọ débẹ̀ ni pé ẹ lọ ní tẹríba ẹni ẹni tó bá fi gbéraga sáyé mo búra lóko ọlọ́run tí n bá sun aṣọ kan náà pẹ̀lú ọlọ́run ọlọ́run ó padà dé alẹ́ kí lọ rí ẹranko mẹ́ta ni èyí sùn pẹ́pẹ́yẹ èyí sùn ajá èyí sùn àgùntàn èyí sùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn èyí sùn láyé wọn àmọ́ ajá ní tiẹ̀ òun máa ń tògbé díẹ̀ díẹ̀ báyìí yóò tún yájú yóò tògbé díẹ̀ díẹ̀ báyìí yóò tún yájú pẹ́pẹ́yẹ èyí sùn rárá àgùntàn èyí sùn rárá táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá wá jọ wà tán bá wá rí i pé ajá ti sùn díẹ̀ wọ́n mọ̀ wọ́n wá wò pé kí ni wèrè rí nísìn àwa tá a wá wà látàlẹ́ àná tá à ń rí gbogbo wọn ti ń lọ mítìnì àti ìdarí àbọ̀ wọn kí ni wọ́n ń gbó sí nísìn lọ sọ́ra rẹ gbogbo ń tọ́ kó mọ́ra tọ́ rò pé wú lára rẹ kò ju ń tẹ́lómi fà lọ́sọ́ tí tó sáré ni wọ́n sì rò pọ̀ lẹ́rù ẹnìkan sì nírú ẹ̀ pólíbàgì ló kó sí ẹsẹ̀ tó ń sáré lọ ẹ̀mí rẹ sọ fún ọ̀pọ̀ ti kún ọ̀kún ọlá àpẹẹlẹ bàbá rẹ lọ wà ní jáde lọ bí ẹnìkan ò ti mọ̀ ọ́ rí pọ̀ nílẹ̀ nìkan tí ó kàlà o àbẹ̀ǹgbàtọ̀ wá síríìtì yín tán kí ọ ṣé wẹ́ẹ́ ṣé káàbọ̀ ìwọ náà rò ọ ti dèèyàn ìwọ lọ́ọ́rù màdúgùrì lọ́ọ́rù adámáwá lọ́ọ́ ọwọ́ àárín títì kọ́ kọ́ bọ̀ tẹ́nìkan kan ò bá ti ṣe ọ́ ìwọ njọ ayé ni ó ẹ lọ ní àṣírí tàwádùn yìí kéwú àwọn èèyàn hàn wọ́n rò pé bíi social media ní hàn wà wọ́n bá ti gbé fóònù báyìí tí wọ́n bá ti yà á níwàásí inú orí ò máa dùn gbogbo èèyàn ti ń wò mí àwọn tó wà lábẹ́ mi nísì èèyàn bíi six thousand ni pé kán ránṣẹ́ nù wọn wò ọmọ ntọ́ wọn nsọ ọmọ yìí ọjọ́ lọ. èmi ò gbọ́ ntọ́ ìwúyọ. gbogbo eléyìí lọ jù sínú abọ́ ọlọ́run gbogbo ń ta wí egbò mímọ́ ńlá lákọ̀ọ́kọ́ ewé sùúrù lẹ́lẹ́ẹ̀kejì èso tẹríba lẹ́lẹ́ẹ̀kẹta wá fọ gbogbo ẹnu kó sínú abọ́ lọ bẹ̀rù ọlọ́run lọ bẹ̀rù ọba tí ń jọ́lọ́run ọ̀rí pé bàbá fẹ́ ṣàdúrà fún wa wọ́n wá fi bẹ̀rù ọlọ́run sí i wọn ò sọ fún wa nísìnyí pé kí ni mo fẹ́ wí tọ́lọ́run ò ní gbọ́ wọ́n ní àfi ká bẹ̀ẹ́ àfi ká pè é níbi tọ́mọ kan ti jòkó sí kọ̀rọ̀ kan tó ní ibi tá a bá dé lónìí tá a bá ti sọ̀rọ̀ báyìí kò gbọ́dọ̀ mọ́ gbọ́ bọ́lọ́lọ́run ó fojú sí ọ̀rí wèrè ọ̀rí dìdìrín ọ̀rọ̀ gbòònú ọ̀mẹ́ni tí jọ́ lọ́hùn ọba tí ó disappoint yẹ tí ò sí ń tọ́ ṣe tí ó disappoint yẹ tí ò sí ń tọ́ ṣe káyì kábíyèsí rẹ ọba tí jọ́ lọ́hùn. Allah. Ah! ẹ dákun ẹni tó bá mọ̀ pójú lọ sọ pé Allahu akibaru. Allahu akibaru yéé ọba tí ò sírú ẹ̀.